أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته وجميع من والاه بإحسان إلى يوم الدين مع بعض أيها الإخوة أقول لكم السلام عليكم ورحمة الله وبركاته adáfẹ́ fún ọlọ́run bá wa à ń tọrọ ìkẹ́ ọlọ́run àti ọlá ọlọ́run fún aṣíwájú wa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àbí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kí ó bá wa kẹ́ ó bá wa gẹ̀ẹ́ àti gbogbo àwọn ẹni tí wọ́n bẹ lórí ẹ̀sìn tí ọlọ́run bá fún ànábì wa Muhammad àwa fi ọlọ́run bá wa nínú ọlọ́run rẹ̀ tó ga jùlọ àti àánú rẹ̀ kí ọlọ́run bá ní kẹlá kó ṣe àánú nìkọ̀ọ̀kan wa kó sì kẹ́ rẹ̀ bá wa lò èyàn ló ṣe ọlọ́run bá wa àtúnbára wa dúpẹ́ lẹ́ẹ̀kan sí i látara rí pé ọlọ́run bá yìí ó fọ̀nà mà wá ó ṣe wá lẹ́rú tó mọ̀nà ó ṣe wá lẹ́rú akírun àtúndúpẹ́ fún yín kó tó wá fún wa lẹ́mìí àti àlàáfíà èyí tá a fi ń ṣe ìtàfi èyí tá a fi lè ṣe èyí tá a ṣe yìí àwa ń bi ọlọ́run ọba èyí tá a fi ṣe láàárọ̀ yìí tí ọlọ́ba ìkẹlá kó gbá ní ìjọsìn ọ̀nìkan kan wà kó má dàálù wá láyà kó ṣe ní oore fún wa láyà tí láyé ti yára. àní ìtẹ̀síwájú ọ̀rọ̀ tá à ń fara wa sọ òun náà ni ọ̀kan lọ àwọn orígun ìgbàgbọ́ àwa mùsùlùmí tọ́lọ́ tọ́lọ́ fi sọ wá lórúkọ yẹn pé àwọn ìgbàgbọ́ òdodo nínú ọ̀kan ní orígun ìgbàgbọ́ yìí àbẹ́ ọ̀kan nínú ẹ̀ka ìgbàgbọ́ yìí òun náà ni àlìbì mẹ́rin gbègbúsùlì ìnígbàgbọ́ nínú àwọn òjíṣẹ́ ọlọ́run tọ́lọ́ ọba ti rán láwọn òjíṣẹ́ yìí dáadáa ló ń wá páyé àwọn òjíṣẹ́ ìní ọlọ́run bá lò tọ́lọ̀ fi tún ayé ṣe nígbà tí àwọn ẹni ìṣù àti àwọn ìṣù fúnra wọn nínú àwọn àgbàlùjọ̀nù tí wọ́n ba orí ilẹ̀ jẹ́ àmọ́ àwọn tó wá fún oníyọ ọlọ́run bá ṣe òun náà ni àwọn ànábì ọlọ́run àti àwọn òjíṣẹ́ ọlọ́run tọ́lọ̀ bá ránṣẹ́ àwọn tó wá tẹ̀lé wọn náà tí wọ́n gbọ́rọ̀ sí wọn lẹ́nu látìgbà tó lọ́wọ́ bá fi rán wọn tó fi lórí òpin wọn àwọn náà ni àwọn tó ń tún orí rẹ̀ ṣe èyàn ń sin ọlọ́wọ́ bá wa a ní ká tó lè gbọ́dọ̀ yé dáadáa àwọn àfa wa nínú ẹ̀sìn látara àgbọ́yé tọ́lọ́wọ́ bá wí náà Al-Qur'an àti àgbọ́yé súnà Nábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n la òkú mẹ́sàn-án lẹ̀ fún wa tá a tọ́ ọ̀ ká tó lè gbọ́ àti wá parí òpó alákọ̀ọ́kọ́ kí ni alákọ̀ọ́kọ́ òun náà ní ká gbà gbígbé àwọn òjíṣẹ́ yìí o àrùsálà ọ̀hún Allahu subhanahu wa ta'ala kágbà àti ọlọ́run ṣe kí ni o ọlọ́run náà gbogbo òjíṣẹ́ ọlọ́run gbogbo ọlọ́run. bí yẹn bá ilé ṣe èlédì pé ọlọ́run kọ́ ló ràn ó kàn wá sọ sí inú ara ẹ̀ àbó wá sọ fẹ́ inú ẹ̀ ni wọ́n ní oṣù mùsùlùmí mọ́ tó bá nípa ló ràn ẹbí ẹ̀yìn sá níṣẹ́ mùsùlùmí sọ pé àlá tó bá nípa ló ràn bí yúrù sí iṣẹ́ mùsùlùmí sọ pé kí ni o àlá gbogbo wọn aláàlú náà wọn ọlọ́run náà wọn sáwọn ìjọ wọn àwọn míì ọlọ́run rán wọn sáwọn ìletò àwọn míì ọlọ́run rán wọn sáwọn òbí wọn àwọn míì àmẹ́ńtọ́lọ́run bá ń gbogbo àgbálá ayé òun náà ni àmẹ́dùwà Muhammad sallallahu alaihi wasallam ẹ̀wà rí òkú ẹlẹ́ẹ̀kejì káàtọ̀ àgbòdògbọ́yé nípa ìní mánì sí àwọn òjíṣẹ́ rẹ̀ àwọn àfáà ní من يحلمه منهم تسهيلا ومن لا نعلمه إجمالا wọ́n ní àwọn òṣìṣẹ́ náà sọ yìí agbọ́dọ̀ mọ̀ yìí pé ó wà nínú wọn àwọn tó já sí pé a mọ̀ wọn àmọ́ orúkọ wọn àwọn òṣìṣẹ́ náà bá wọn sí tọ́lọ̀ ṣàlàyé wọn. a sì gbọ́dọ̀ mọ̀ yí pé ó tún bẹ́ẹ̀ wọn àwọn tó já sí pé òjíṣẹ́ ni wọ́n àmọ́ àmọ́ kódà àwọn olùtọ́lọ̀ tó ní ní o tọ́lọ̀ náà wọn sí. eléyìí ni òpó tààtọ̀ tó jẹ́ kí ni o tó jẹ́ lẹ́ẹ̀kejì. àfáà ní fàlìmánù àjùmọ̀lù ìrúsùn wọ́n tọ́lọ́ pé yí pé kí ẹ̀ nígbàgbọ́ tí gbogbo òjíṣẹ́ pátá láì ṣe ìfọ́síwẹ́wẹ́ nígbọ́rọ̀ gidi wọ́n ní àánú mìíràn bìmánì sámọ̀lọ́rù lánàá ìbílẹ̀ òun náà ní ká nígbàgbọ́ sí àwọn òjíṣẹ́ ìtọ́lọ̀ bá darúkọ fún wa tó bá nígbàgbọ́ sójíṣẹ́ ìdìmọ̀ ìlànà lápapọ̀ láì ṣàyàfi ìtumọ̀ ní pé àwọn tọ́lọ̀ ń darúkọ fún wa á ṣe kí ni o á nígbàgbọ́ sí wọn. wọ́n mẹ́rin náà yìí mi bákan náà àwọn tí wọn ò darúkọ á ṣe kí ni o á nígbàgbọ́ sí wọn tọ́ba ní ìnígbàgbọ́ tí ó ṣiṣẹ́ agbọ́dọ̀ gbọ́ yé pé tó sọ fún wa àwọn tá a mọ o àgbà àkọ́gbọ́ tá a morúkọ wọn àgbà àkọ́gbọ́ àwọn tá a morúkọ wọn á ṣe kí ni o àgbà àkọ́gbọ́. ọba sọ yé pé a máa nígbàgbọ́ sí wọn àwọn tí wọ́n ṣàlàyé wọn fún wa nínú wọn àgbà àkọ́gbọ́ àtàwọn tó yá sí pé wọn ò ṣe kí ni o wọn ò ṣàlàyé wọn fún wa àmójìṣẹ́ ọlọ́run ni wọn.

رغم يعوذ بالله من الشيطان الرجيم منهم من قصصنا عليه ọlọ́run ni ó bẹ̀rù wọn àwọn tá a ṣàlàyé àwọn tá a ṣàlàyé rẹ̀ fún ẹ tá a sọ fún ẹ nínú àwọn òṣìṣẹ́ yìí ó bẹ̀rù wọn ọlọ́run wá ní wà ní mẹ́lẹ́m nafsus alẹ́ ó sì bẹ́nu wa àwọn tá àti ẹ̀sọ̀ kan rẹ̀ rárá pẹ̀lú Muhammad sallallahu alaihi wasallam lẹ́sìn rí pé lótìtọ́ àti lódodo ọlọ́run bá ló sọ àlùkò àìsàn kódà òjíṣẹ́ tá a mọ̀ tá a lórúkọ rẹ̀ agbọ̀dọ̀ bá tó já sí pé wọ́n ní ọlọ́run bá rán one hundred and forty thousand àwọn ànábì. èyí tí ò wá ní three hundred and thirteen wọ́n jẹ́ òjíṣẹ́ one hundred and forty thousand one hundred and forty thousand àwọn ànábì sọ̀rọ̀ hàn yẹ́nì sọ̀rọ̀ yàtí tó ń bẹ nù. bila imam eh, abudu agbègbè àti imam ahmed àmọ́ three hundred and kí ni o tààtì ìgbẹ́jẹ́ kí ni ìgbẹ́ ìṣẹ́nu wọn tọ́wọ́sì wo àwọn three hundred and yi, yìí ní ìlànà ìfọ̀rọ̀ àyíká lọ́kọ́ twenty five àwọn ilé ìfowópamọ́ tá ló fọ̀rọ̀ àyíká lọ́kọ́ ndị òṣèlú ìjẹ̀mọ́ ló fi jáde pé wọn ò kí ń dìbè sí ẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí wípé àwọn òjíṣẹ́ o ṣé ká gbà wọn tàbí ká wọn gbọ́ kò ní dìbè sí ẹ̀ ọ̀rọ̀ yẹn wá ní lábọ̀dọ̀ àwọn gbọ́. àwọn afáwa ni fàmùlẹ́ẹ̀ka rúṣùlùm lámùnáàkùbàrọ̀ bí i ó èyí tí a mú káàmọ̀ ló pa wọn mo fún wa ló pa wọn. ìyájú ìmáàmù bíi àìdọ̀ wọ́n ní ọ̀rọ̀ ìgbàṣe kí ni o kábà ọgbọ́n nítorí wípé bá fi ọmọ sábà kò sí àlùmọ́ kan kò sí ìjọ kan nínú àwọn ọjọ́ tó wá báyé yìí tí mo lójú ṣe mọ́ kò sí ìjọ kan nínú àwọn ìjọ èèyàn tọ́lọ̀ máa fún ẹ̀ pé ẹ máa ṣe bí ayé yìí lọ ẹ kú sí bí wọ́n fẹ́ kú sí tọ́lọ̀ wá fún ọ lójú ṣe kan máa kéde fún wọn ọlọ́ọ̀bà láti sọ̀rọ̀ àmì ọ̀dá láti wà lápàdé bá a ti náà fi kó lè mú mẹ́tẹ́ rọ̀ sódà ní. أن اعبدوا الله واجتنبوا الطاغوت سورة النحل آية 36 أو لقد بعثنا خبر تعبها أسبيبي في كل أمة fún gbogbo ìjọ kọ̀ọ̀kan pàápàá fi gbé dìde pàápàá fi rán níṣẹ́ sí kò sí ju ọmọnìyàn kan tí wọ́n ṣẹ̀ ní tọ́lọ̀ ṣe kí ni o tọ́lọ̀ ọ̀hún ló ti ṣe sí. kí wá níṣẹ́ àwọn òjíṣẹ́ ọlọ́run iṣẹ́ ìlú òjíṣẹ́ àwọn àbá àwọn tó láwọn àbá mi dúró bí àwọn ànábì ọlọ́run kí ni iṣẹ́ àwọn òjíṣẹ́ ọlọ́run a ní ìbùdó lọ́ọ̀ òun náà ní kọ́nà bá rẹ̀ pé ẹ̀sìn lọ́run o ẹ̀sìn lọ́run o ẹ̀sìn lọ́run o ẹ̀sìn lọ́run o wábítẹ́rìbù tọ́ọ̀hún. ẹ wá jìnnà sí gbogbo táwọn èèyàn sì lẹ́yìn ọlọ́run àbí ọlọ́run bá lókè ọlá èyí tá a tún sọ yìí kọ́lọ̀ fún aláboyè pẹ̀lú òkú ọlọ́run lọ́la ayà tá a ṣàlàyé méjì wọ́n náà ń ṣe ọlọ́run kìlọ̀ wọ́n ń pe àwọn lọ síbi ìsìn ọlọ́run bá nìkan kọ́ wá jìnà sí nǹkan bí káwọn ṣe kí ni o táwọn èèyàn ti lẹ́yìn ọlọ́run àwọn àwọn tí láti ní tọ́wù tí àpapọ̀ wọn jẹ́ tọ̀wàgíìtì fẹ́ lórí rẹ̀ lónìí àwọn tọ̀wàgíìtì pọ̀ lórí rẹ̀ ló dáhùn àwọn tí lẹ́yìn ọlọ́run àrùn ojú ẹ̀rọ la pẹ̀lú òkú ọlọ́run kọ́lọ̀ fi ẹ̀nu wà lórí dáadáa kọ́lọ̀ fi ẹ̀nu wà lórí dáadáa kọ́lọ̀ fi ẹ̀nu wà lórí dáadáa أتك أتوب إليه وصلى الله على محمد وعلى آله وصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته أقول لهم